أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا طيبا مباركا فيه اللهم لك الحمد كما خلقتنا ورزقتنا وهديتنا وعلمتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد بالإسلام والقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة بسطت رزقنا وأبعرت أمتنا وجمعت فرفرختنا وأحسنت معافاتنا ومن كل ما سألناك ربنا أعطيتنا فلك الحمد على ذلك حمدا كثيرا لك الحمد بكل نعمة أنعمت بها علينا من قديم وحديث أو سر أو علانية أو خاصة أو عامة أو حي أو ميت أو شاهد أو غائب لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت حمدا يوافى نعمك ويكافي مزيدك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له المنعم المتفضل المنعم المتفضل على عباده وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله خاطبه ربه بقوله كان فضل الله عليك عظيما عباد الله فإن الفرد منا لو أحسن إليه أحد من العباد فأخرجه من ضائقة أو قضى له حاجة أو عاونه في أمر أو حتى عامله بلطف فإنه لا يعرف كيف يشكره وكيف يرد جميلا بل قد يقول له إني عاجز عن أشكرك وإن لك علي لفضل هذا ما عبد من العباد وفي أمر يحصل على قلة وقد لا يتكرر فكيف يكون موقعنا وموقفنا مع رب الأرباب ذي الطول والحول العزيز الوهاب المدبر الذي يقول وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة يخبرنا سبحانه وتعالى أنه لا سبيل لحد وحصر عمل فهي كثيرة متتابعة لكننا سنعيش مع بعض منها لنشكره لنشكره نشكره جل وعلا إذ يقول وسنجزي الشاكرين والشكر طريقة الزيادة لئن شكرتم لأزيدن لأزيدنكم وإن من أعظم النعم نعمة الإسلام وإكمال الدين إذ بها صلاة دارين ويمتن المولى علينا فيقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ومن نعمه علينا نعمة الأمن من الخوف أمن من الخوف كنا قبل الايام نخاف ماذا يحصل في الانتخاب وما يحصل بعد الانتخاب فاليوم الحمد لله على أن الله سبحانه وتعالى أمنا من خوفنا ورزقنا الأمن ورزقنا توفيقا ورزقنا استجابة للدعاء لنا فالله سبحانه وتعالى نشكر ونحمده على نعمه علينا ونسأله سبحانه وتعالى لنا دوام التوفيق والسداد الله سبحانه وتعالى يقول وآتاكم من كل ما سألتموه وإن تعودوا نعمة الله لا تحصوها بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله ذي الجلال والإكرام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تفرد بالربوبية على الدوام وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله قام بشكر ربه حق القيام صلوات ربي عليه وأكى تحية والسلام هذا قفو بواه jọmọ́ ẹjá sí alhamdulillah ẹjá sí alhamdulillah alhamdulillah ti rabbil alamin ọlọ́run adúpọ̀ lọ́dọ̀ rẹ̀ adúpọ̀ fún ọ lọ́pọ̀lọpọ̀ ọba tí ọgbà àdúrà wa ọ̀gá èyí tí ọlọ́run tó gbà nínú àdúrà wa ní ìbẹ̀rù èyí tó wà lókàn ayẹ́nìkọ̀ọ̀kan wa. ọlọ́run sì ṣe ìbẹ̀rù wa ó fi fàyàbalẹ̀ ó fi rọ́pò ẹ̀ ọ̀sẹ́ni tí ó lè fọ́ sọ̀yà ń jẹjọ pé bá a ṣe tún fi rọrùn rọra àlàáfíà tá fi wánu léèsìn yìí láti wá bíbà yìí lónìí ọwọ́ ọlọ́run òun gbogbo ohun tó lè kódà mú bá wa pátá gbogbo tí ìṣòro lè ti ọlọ́run sì bá ní fọwọ́ ọfọwọ́ kà wọ́n lẹ́mìí nítorí ìfẹ́ tọ́lọ́run ní sí wa ni àpẹẹrẹ ìfi ọlọ́run òun ló ń taari lórílẹ̀‐èdè wa nàìjíríà àpẹẹrẹ pọ́lọ́run nífẹ̀ẹ́ wa ni gbogbo àwọn tí wọ́n lè bínú tó lè fa kí nǹkan bàjẹ́ ọlọ́run sì fọwọ́ tọ́ wọn lọ́kàn ó kí wọ́n má bínú orílẹ̀‐èdè yìí náà ni gbogbo wa wà orílẹ̀-èdè yìí náà láti dìbò lọ sáájú kódà èyí tó tún bẹ́ẹ̀ dáa tó tún hàn jù léyìí lọ ó dogun ó di ogun kò sí ìdímọ̀ ta tí ìjì lọ sáájú ń ṣe tí àwọn ẹ̀mí tí mọjọ́ mọ ní mọ́jú tẹ́ni tí ó wọlé sí gbàgbọ́ òun gbà eléhùn tó kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá kú fẹ́ gbé ni ó sọ ẹni ọlọ́run bá fẹ́ fi ni ó fi ibẹ̀ ẹni kọ́ lágbára àti sípò gbogbo èyí tá ń ṣe yẹn àwọn gbogbo bó ṣe wá lọ yìí àti gbogbo tó ń bà wá lẹ́rù gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù bọ́lẹ̀ gbogbo wọn pátá lọ́lọ́run fọwọ́kàn lẹ́mìí wípé léèrè yìí èmi ọlọ́run ò ní jẹ ìní jẹ níyà ẹnìkẹ́kọ́ mọ́ sọ ọ̀rọ̀ tí ó fa ìyà forílẹ̀-èdè yìí kẹ́nìkẹ́kọ́ mọ́ sẹ̀sẹ̀ tí ó ta ogúnlẹ̀ lórílẹ̀-èdè yìí ọlọ́run ní kọ́ máa di àṣẹ nínú ọkà gbogbo ẹnikẹ́ni ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ o èyí tá fi múra sọ pé ọlọ́run ni pé kò sí tí ò lè ṣe alágbára lọ́ba yìí òun ló ṣe dáadáa fún wa wọ́n bá ṣe kéjì tí kálukú ń sá kiri bì sí tí ọ̀rọ̀ tí òróró oko fọ́lọ́run ti sọnù ẹni ẹ̀mí ti ọ̀sọ́nù tí bànújẹ́ ọjọ́ gbádùn tí rántí ń tó kàn án tó dé bá ó lè gbẹ̀mí ọmọ èèyàn débi kọ́mọ̀lá àyà tí wá lè sí ọ̀rọ̀ wà lọ́dọ̀ rẹ látara àbẹ̀rẹ̀ rẹ tó ṣe fún wa ó fi wá láyà balẹ̀

Ah, ọlọ́run ló béèrè ẹ̀ lọ́wọ́ wa ọlọ́run gbà tó ń bá ṣe dára kan fún wa fún yín ni èmi ni ẹ rántí èmi ni ẹ rántí ẹ rántí ẹni kankan gbẹ ní tẹ́ ń pariwo ń kí un ọlọ́run ni ọlọ́run lẹ́mi ni rántí èmi ni mo ṣe mi ni oníra bá ṣe kẹfẹ́ rí ìyá tó ń bẹ lọ́dọ̀ mi o tí mo lè tún yọwọ́ ẹ̀ mo lè yọwọ́ rẹ̀ jáde fún yín ìyàwó Aisha ni yọnu sí ó ní máa àni àlà abdi ọlọ́wọ́ ò ṣe dára kan fún ẹrú kan wà alima annáha min indila tọ́lọ̀ wá ní kọ́ta mọ̀ pẹ́ni tó ṣe ilẹ̀ kẹtàbàláwò láwò ṣùkùrà ọlọ́wọ́ ti kàkọọ́lẹ̀ pẹ́rù mi dúpẹ́ fún ní kọbílà àyíyá àmìlà àlẹ́yà kó tó sọ gbólówó pẹ́ torí tẹ́ ẹ̀fẹ́rẹ̀ ni ẹ máa rántí mi gbogbo dàdá tí mo bá ṣe fún yín ni mo ṣe bẹ́ẹ̀ bá ti rántí àkúrùkù

agbẹ́ mú kan ọmọ tí lọ àwọn ti kọjá lárẹ̀ láì mọ́ yé gbà ọlọ́run ní dáríjì ọ̀ nítorí wípọ́ ọmọ tó kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ gbogbo pàtẹ́rú tó bá ríra rẹ̀ fún sí ọba àwọn tó wá ń ṣe kí ni tó kábàámọ̀ rẹ̀ ọlọ́run ó tóbi ju kí ń ṣe yí lọ ṣètọ́ mi ní ọba tún gbẹ̀lẹ́rí èṣù orí tí ti gbọ́ ọgbọ́ ọ̀dá èṣù mi ọba mi ọkà bàmà ọlọ́ọ̀lá wọ́n kà kọ́lé àforíjì fún kọ́bùnà ayé sẹ́kìfìrà kó tó darí jẹ̀mí ọlọ́run wọ́n kan tàbí sísì bá bàbá ànàdínà rúmbì àwọn onísùdínà tàbí láàájí tíìsì ńlọ́rasán fọlàbísàwù lọ́bá ti wọ̀ nígbà wọn náà wà wọ́n wọ́n wúra rẹ̀ pé èmi náà lọ́lọ́ ń ti ṣe aṣọ dáadáa yìí fún fáhàmídàlá àlè lọ́bá dúpẹ́ tí ọlọ́mù dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o ilá lámì yẹ́bùlùkù rọ̀kùbàtẹ́ àtàyẹ̀kùfìrà ilá lámì yẹ́bùlùkù rọ̀kùbàtẹ́ àtàyẹ̀kùfìrà

oore ni o gbogbo ọ̀nà láti ìgbà máa dúpẹ́ oore ọlọ́run àti sàánẹ́gbà muhammadu onínà lọ́ha lẹ́yẹ́tọ̀ àrà inú ọlọ́run máa dùn ọmọ yọnu sẹ́rù rẹ̀ kan àyàkùlẹ̀lẹ̀ àkìlà ọlọ́run ní kó rí oúnjẹ kan jẹ ọwọ́ ajẹ́ta fayahmidawo àlẹ́yà ọba ti alhamdulillah fayagà lórí wà mú ọwọ́ amútọ́ wá sí kíni alhamdulillah ọlọ́run bí ṣe ń wí gbólóhùn ìyọnú mi ní ó sì ń tẹ̀lé èmi ọlọ́run ìyọnú ẹ̀ ìyọnú sí àwòyẹ ṣùgbọ́n ṣọ́rbà tàbọ́rọ́ mímú ògbẹ́ńgbẹ́ omi ẹ̀bá gbómi wá ó sì máa ń sì lò ó rómi mélòó lẹni tó fẹ́ èyí ṣe pàtàkì torí díẹ̀ nínú àwọn ẹrú sí ọlọ́run àwọn ni wọ́n máa ń dúpẹ́ ọ̀pọ̀ súnmọ́ àwọn èèyàn wèé ma orí ọlọ́run wèé ma lóore ọlọ́mọ́sẹ̀lẹ̀ ti wá lẹ́rú tí ó mọ orí ọlọ́run lóore tí ó lè dúpẹ́ fọ́lọ́run lórí oore tọ́lọ́run ṣe tí ó sì lè máa yìn ọlá àti tóbi ọlọ́run gbogbo àti èèyàn bá yìn àánú ọlọ́run ó sì máa sọ kalẹ̀ túnyà ìbùkún ọlọ́run yóò máa jẹ́ téèyàn ọlọ́run jẹ́ kí àánú rẹ jẹ́ kó máa jẹ́ tiwa ọlọ́run adúgbò lọ́dọ̀ rẹ lẹ́ẹ̀kan sí látara oore rẹ àánú rẹ tó ṣe fún wa àbíọ́ nínú àánú rẹ àtikẹ́ rẹ èyí tá a ti dá kọjá nínú ètò ìbò orílẹ̀-èdè yìí tó sì jẹ́ rọrùn. tàdúpẹ́ báni fi ṣe àtẹ̀kùn gbígbàdúrà lọ síbi ìtókù náà ọlọ́njẹ́ kó lọ rọrùn o ọlọ́njẹ́ rọrùn ọlọ́mọjẹ́ kó fún wa ọlá àti ọlọ́run gbogbo àbọ̀ wa níbẹ̀ dojú orí fún wa èyí tá a ṣe lọ àbọ̀ wa ń bẹ̀ tí a yọ̀ pọ̀ lórí ẹ̀ àti sọ fún wa pé kò sẹ́nìkan tí a tó ayé ń bẹ lọ́wọ́ òun náà padà sí ká má tààrà ẹnìkan dẹ́sẹ̀ débi tọ́lọ́wọ́ sí a gbogbo ìbàdíyàn bá gbé nǹkan ti sọ́dọ̀ ẹnìkan ìtọ́lọ́run máa ń sọ wá sọ́dọ̀ ẹnìkan ọlọ́run ní tàrà wa ṣírkà àti wá àtẹni tó mú lóró mẹ́ni ọlọ́run ní sìpá nàìjíríà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí rèé àbáyayọ̀ ẹ̀lọ́mọrí òun ṣe yóò yí padà ara ti ẹ̀kan kò lè yí ọ̀rọ̀ ara tí ẹ̀kan kò lè ṣe kò lè yanjú ẹ̀ bó ṣe dé fi dáadé lónìí òun gọ́ ọ̀má ètò ọlọ́mi kèé sagbárẹ̀ kèé ṣe ọlọ́òkè ọlọ́odò ọlọ́ọgbá wọ́n pariwo fún wọ́n lọ lóòrùn wọ́n lọ ní òjò òǹkọ́ ẹni tọ́lọ bá ti fẹ́ síbẹ̀ ni èyí tó mọ orílẹ̀ èyí nílò ní òní àtiwọ́tọ́ ọbẹ́gbẹ́ tó wọlé lọ àtiwọ́tọ́ ọbẹ́gbẹ́ tí ó wọlé lọ àtúwàlá níbi ìbẹ̀lọ́hun ẹ̀yà ń bí ẹgbẹ́ fut kálukú akọ́bẹ̀lọ́hun rọrùn lórílẹ̀-èdè yìí kábẹ̀lọ́hun fọkànbalẹ̀ gbogbo èyí tà ń bá bọ̀ ọlọ́run ní kọ̀ọ̀rọ̀run ní ọlọ́run ló ní òun ní ṣe èyí tà tó fẹ́ kó sí ibi ó ṣe rí ẹni kankan wọ̀ mọ́ ẹni tó mọ́ onìkan lọ́lọ́run àwọn a máa bẹ́ a máa bá fẹ́ lọ́dún ẹ̀ ọlọ́run ṣe dáadáa fún wa ọlọ́run kó ṣe dáadáa fún wa ẹni tí wọ́n kéde wípọ́ orí ọlọ́run ló fún wa lórí dáadáa àdúrà tí wa ni wípé ẹni tí ó padà rẹ̀ ní kó fi bẹ̀ tí ó ti lè ṣàánú wa ọlọ́run àbẹ̀ ọba ní sòun náà lẹni tí ó bẹ̀rù ẹ tí ó lè ṣàánú wa tí ó rántí ìyà tí ń jẹ bàbá ìpè tán tó tún fẹ́ tó yí gbà padà fún wa sí dáadáa alágbára ni gbogbo táwọn fẹ́ níbẹ̀ lọ́dún ẹ̀ gbogbo táwọn fẹ́ náà ló ṣe fún wa gbogbo táwọn fẹ́ ló ṣe fún wa nínú orílẹ̀-èdè tó lọ́n ṣe gbogbo nǹkan fún orílẹ̀-èdè yìí wa ṣùgbọ́n jẹ́ àmọ̀ wípé kẹ̀ẹ́sẹ̀kẹ́ yìí ó ní gbogbo nǹkan nìgbàdùn tọ́bá tún wo òun òun lè fi tóhun ṣe fún yà tó pè nígbàdùn òun lè ṣe níyà tí ọ̀wà rí bẹ̀ẹ̀ fà lórílẹ̀ mẹ́bà nílé ìyẹn dá ilẹ̀ bá àmọ́ gbogbo sókè tọ̀dọ̀ wọn bí wà yìí ọlọ́run kí ẹ̀yà kan ní gbogbo ń jẹ́lẹ̀ ọlọ́ra tó bá jẹ́ pé kéèyàn ó gbogbo yìí máa gbogbo yìí ó tó fi sẹ̀mí àwa gan tá a dá ní àwọn lórílẹ̀-èdè tó lépo títún lọ sepo láti sá àwa nìkan ni lágbàáyé ọlọ́run ló dé káwa máa bẹ ní kó yí ìgbà padà fún wa sí dáadáa ọlọ́run mọ́sálá ìbánirí sí dáadáa ọlá àti tóbi ọlọ́run àbí tóbi rẹ̀ àti bíọ́ gbogbo àwọn tí wọ́n kéde wọn ọmọ rẹ̀ látòrí ẹsẹ̀ kéde fún ààrẹ àtẹ̀tí akéde fún senate àtẹ̀tí akéde fún rẹ̀ wípé wọ́n lọ ṣiṣẹ́ fún wa ọlọ́run lò wọ́n fún wa o ọlọ́run lò wọ́n fún wa o èyí tí gbogbo wa ti bá sábà ní pé tara kálukú wọn ni wọ́n ṣe tara kálukú wọn ni wọ́n ṣe wọ́n yé ṣiṣẹ́ tí a abẹ́ ọlọ́run gbogbo àwọn tó wà mẹ́yìn ọlọ́jọ́ wọn wúlò fún wa orílẹ̀-èdè yìí bá ni mo dúró ọlá àti tóbi ọlọ́run èyí tó ga jù mú ní Islam lórílẹ̀-èdè yìí abitóbìnrin afibiọ́ ọlọ́túnbọ̀ bá ní yọ lórí sókè ọlọ́mọba ní yọ lórí sókè gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ ní pátá bá nílò wọn fún àgbéga Islam ó kú lágbára ọ̀sẹ̀ tọ́lọ́wọ́ ò lè lò fún àgbéga ẹ̀sìn ẹ̀ ó lè lókè fèrí tó wọ́n kàn máa ń ṣe tiẹ̀ pé ìyá ẹ̀ sọ́ta ẹ̀sìnlẹ̀ ìfún wọn tí ó sì ní mọ̀ fóun ti ń bẹ́ sí ga lọ yóò sì mọ̀ ń gbé ga lọ ọlọ́run lò wọ́n gbéga Islam máa jẹ́ àsìkò tí wọ́n wà yìí má jẹ́ kí ọ jẹ́ aburú àti àjórẹ́yìn fún Islam ọlọ́run jọ jẹ́ lọ síwájú fún Islam gbogbo àwọn tí wọ́n wà mẹ́sàn-án nínú iṣẹ́ rẹ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà mẹ́sàn-án nínú iṣẹ́ rẹ ọlọ́run lò wọ́n fún tiẹ̀ lò wọ́n fún àwọn ẹrú ẹ ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ ọlá àti tóbi ọlọ́run ẹnì